níbi tí a kà lánàá ó dá pé àyà náà ni a tún ṣègbéyẹ̀wò àwọn nǹkan tí ó kù níbẹ̀ àyà náà ni àyà ọgọ́rùn-ún kan àti àádọ́ta àti méjì yẹni pé one hundred and fifty two tọ́lọ́mọ bá ní fàkúrú ní àkúrúkùn wàṣkúrú lè wàlá takfurún aya yìí náà ni a tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ àmọ́ yóò da ká gbọ́ tilawatul atira. أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم aya tí a kà ní àná nínú suratul baqara tí olúwa bá ní a'udhu billahi minash shaitanir rajim fadkuruni adkurkum washkuruli wala takfurun aya yìí ọlọ́wọ́ bá fi pa gbogbo àwọn àlèhùn ànábì sallallahu alayhi ó fi pa wá láṣẹ bí ká máa rántí ohun ọlọ́run ọba wadkuruni adhkurikum ẹ rántí mi ọlọ́run màá máa rántí ẹ̀yin náà a ṣàlàyé lánàá pé tolúwọ́ bá bá rántí ẹrú tó dá látara pé òun náà rántí ọlọ́run ọba oríire láńlá náà lè fún ẹrú ọlọ́run olúwa ni washkuruli wala takfurun ẹ máa dúpẹ́ fún èmi ọlọ́run ọba ẹ máa yà aláìmoore lórí ọ̀rọ̀ zik a ṣàlàyé lánàá pé àwọn oríṣiríṣi náà ni àwọn fitan nípa àwọn wàhálà náà làwọn èèyàn dákalẹ̀ nípa ọ̀rọ̀ ansa zikiri irú àwọn ọ̀rọ̀ báyìí làwọn afọ́wọ́mọ ní pé azumat bihi albalwa ipe àdánwò kún bẹ́ẹ̀ lóríṣiríṣi ni nípa ọ̀rọ̀ dik ara àwọn èèyàn tó ṣe pé àdíkiri náà wọ́n láwọn ṣe dípò kan pé àwọn á mu ọtí láti fi ṣe àdíkiri àwọn míì ń bẹ àdíkiri náà wọ́n láwọn ṣe ìlú ni wọ́n lọ lè gbà ni wọ́n máa jó. adikiri lẹ́nu mi ló ń ṣe àtẹ́lẹ àwọn máa pàtẹ́wọ́ gidi gan gbogbo eléyìí ẹni tí ọba ti rìn nílànà sufi gbogbo nǹkan yìí ni ó ipe kò sí rọ́ńbẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ nù ní àtẹ́wọ́ tààrà tẹ́lẹ̀pẹ́ wà ní ni sòwò sí láwọn fi ń ṣe àzikiri tí àwọn afábáwọn ń ṣàlàyé nípa nínú nǹkan tí wọ́n máa ń takò níbi àdíkìrì ṣíṣe òun náà ni ìpapọ̀ máa ṣe díkìrì táǹpẹ̀ ní díkìrù aljima'i díkìrù aljima'i ẹni pé àdíkìrì àṣepapọ̀ àdíkìrì àṣepapọ̀ òun náà lọ yẹ ká ló débi àdúrà àṣepapọ̀ wípé ǹjẹ́ mùsùlùmí ní ẹ̀tọ́ kan pera wọn kalẹ̀ kan nítọ̀ ẹ jẹ́ ká kóra wa jọ ká ṣàdúà bóyá kùránì kan lásọ̀kalẹ̀ ní àbí méje àbí kùránì gbogbo wa akalẹ̀ méje yóò wá jẹ́ odidi kùránì méje àbí kìtì ẹ̀sìn kùránì a sẹlẹ̀kìtì àwọn àyà àbáwọn sùrọ̀ kan náà ni a ṣe gbogbo eléyìí ọ̀ndà lábẹ́ àdìkìrìl jìmáàì náà làwọn afá máa ń kà kún ṣọ́rí àdìkìrìl jìmáàì yẹn ni adua àdìkìrì àdúrà àṣepapọ̀ àdìkìrì àṣepapọ̀ wàhálà máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan àfi kéèyàn rí àwọn tó máa ń jẹ́ àwọn àfọ́ onísúnà tí wọ́n á fún yàn àfi tó bá jẹ́ pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lọ́kàn dídì ṣe àlàyé ọ̀rọ̀ yẹn ló fi yéèyàn fún ara rẹ̀ nígbàtí fi ń ṣe sáwí nígbàtí gbogbo ti ń jẹ́ àkídà súfí tó ti hàn sí mi pé bàtílà ipe irọ́ ni ìbàjẹ́ ni pé ti ń jẹ́ àkídà súfí o irọ́ ni ìbàjẹ́ ni bákan náà súfí kò ní ẹsẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn tó gbélé hàn sí mi mo wá ní ìṣòro kan nínú ẹ̀mí kí ni ìṣòro náà ni pé ọ̀rọ̀ zikiri jama'i ọ̀rọ̀ zikiri jama'i yẹn ni pé zikiri àṣepapọ̀ so àwọn àdìsí anabi sallallahu alaihi wasallam kan bẹ tó ṣe pé tíyàn bá ń kà èèyàn mọ sọ pé zikiri jama'i náà ni ká máa ṣe yìí tí èpè ń tánàbí ni a máa ṣe ni ẹ̀ ń takò so tí bá ṣe pé èèyàn bá wá rí ẹni tí ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún yàn àbí ọlọ́run bá gangan ló tiẹ̀ fi nǹkan yẹn lọ́kàn wò kó fi yéèyàn fún ara rẹ̀ nígbà yẹn gbà tí gbogbo nǹkan clear sí mi tán ìmọ̀ wa ń lọ síbi àwọn zikiri jama ẹ̀ kúrò tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní lulu àbí bàndírì ìrọ̀ àjáde ìkàbà wọn ṣe àzikiri tó bá nípa parí ìsọ̀rọ̀ àjáde bọ́ta ìní dúró mọ́ gá ntí mo fẹ́ ṣe náà mo ti ṣe yìí so àwọn irú àwọn ìrújú yẹn ṣe pé máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní agbọ́nrin tó ní ṣe pẹ̀lú zikiri jama'i náà ni mo fẹ́ mẹ́nu kàn ní alẹ́ yìí àkọ́kọ́ ni pé tá bá fẹ́ sọ̀rọ̀ zikiri jama'i nǹkan kan bẹ tó gbọdọ̀ clear sí wa ipe wọn máa ń da nǹkan papọ̀ al-ijtima'u ala wọ́n yàtọ̀ sí adikiru al-jima'i ìkójọ papọ̀ láti máa rántí ọlọ́run ọba ó yàtọ̀ sí ìrántí ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀ sọ ohun ẹyọ ọ̀kan kóhun ẹ̀yìn ẹ̀yìn tẹ́ pọ̀ kóhun yín wá jẹ́ ọ̀kan ó yàtọ̀ síra wọn irú bá ṣe jòkó yìí nìsín ijtama'na ala dhikrillah akójọ papọ̀ lórí pé à ń rántí ọlọ́run ọba eléyìí ni tó wà nínú súnà nabi sallallahu alayhi wa sallam àmọ́ akóra wa jọ papọ̀ báyìí àwa ní sábàbí ń tàbí kóra wa jọ ni pé afẹ́mọ̀ sàdúà àbí afẹ́mọ̀ rántí ọlọ́run a sì máa wí a máa pariwo rẹ̀ ni wà ní gbogbo yẹn sí Allahu akbar ẹtú wílẹ̀ mẹ́ta eléyìí kò sínú ẹ̀sìn wa òun là ń pè ní àdìkírú alìjìmáàrí zikiri jama zikiri àsìpapọ̀ ẹ̀rí pé tábà ti ní pé kíní yóò sí nínú ẹ̀sìn nǹkan tó ń pè ní sáwí ó ti ṣe kíni ó ti wó iná ni àti lè gbà nǹkan ìyẹn wọlé ọlágbára díẹ̀ tí ìbá ṣe ńlá mọ́ rahimahullah abẹ́ntọ́lọ́n bá sànú àkọ́kọ́ lélẹ́yìí ó gbọ́dọ̀ gbéyàn tábà ní al òun ni hadith anabi sallallahu alaihi wasallam tọ́ka يكي ما اجتمع قوم حديث أبي هريرة إن ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السقينة وغشيتهم الرحمة ونزلت عليهم الملائكة قلوا أني تباتي النبي صلى الله عليه وسلم أني لبوبوبا mẹ̀sẹ́mà akọ̀wòmùn gbogbo ìgbà táwọn ọjọ́ kan bá ti ń kójọ fi baytin min buyutillah tó ṣe pé wọ́n kójọ sí ilé kan nínú ilé àwọn ọlọ́wọ́n ọba àbíláyè kan yatluna kitaballah tó ṣe pé tíra ọlọ́wọ́n ni wọ́n ń kà fúnra wọn ẹ̀rí pé yatluna kitaballah wọ́n ń ka tíra ọlọ́wọ́n wa yatadarasunahu bainahum wọ́n tún wá ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ láàrin ara wọn anabi ni tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn ni pé nazalati alayhim as-sakina ogashiyati umur rahma ìfọ̀kànbalẹ̀ ọlọ́wọ́ mọ̀ ṣẹlẹ̀ sí wọn bákan náà àánú ọlọ́wọ́ bá yóò bò wọ́n dàrú so bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe sọ àwọn orí tí ń bẹ níbi kéèyàn máa ṣe ijtima ala ìkójọ lórí ìkójọ papọ̀ lórí àdìkìrì lórí ìṣìmáwò àdìkìrì náà ni hadisi tí mo kà lánàá náà ń sọ pé idha dhakarani abdun fi nafsihi dhakartuhu fi nafsi wa idha dhakarani fi mala'in dhakartuhu fi mala'in khayrun min mala'ihi anábìnrin ti àwọn kan bá kójọ tí wọ́n bá rántí èmi ọlọ́run ọba ẹni tí bá rántí èmi ọlọ́run tí ń rántí mi lóhùn nìkan ọlọ́run ní èmi nìkan náà máa máa dá ẹni yẹn rántí àmọ́ tó wá ṣe kí wọ́n tó kójọ papọ̀ wọ́n rántí èmi ọlọ́run ọba irú bá ṣe jòkó àti gbogbo àyè sábà ti jòkó bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n máa dẹ́tí gbọ́n tí wọ́n ń sọ kì í ṣe pé wọ́n máa wí gbogbo wọ́n máa pariwo papọ̀ ó lè jẹ́ Qur'an na ń kà ó lè jẹ́ pé hadith anabi sallallahu alayhi wa sallam ó lè jẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kódà ó lè jẹ́ pé ọmọ ka Qur'an ẹ̀yìn yòókù sì máa dẹ́tí kọ irú ẹ̀ ní ń bẹ táwọn sàhábà máa ń ṣe sàmọ́ pé gbogbo wọn jọ wá pé Qur'an lera wọn lọ́wọ́ àwọn ń kà eléyìí kò sí nínú ntí àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe àmọ́ tán bá ní adikirul adikiri mọ́sọ́lẹ̀ kan wọ́n ọ yàtọ̀ sí adhikiru jimaayi tó bá ní dhikiru jimaayi òun náà ni anyadkura yẹni anas oníkàwọn èèyàn kí wọ́n máa rántí káláwọn dárúkọ ọlọ́wọ́n bá fi mawdi'in wahidin ní ààyè kan náà bi sawtin aw ala sawtin wahidin kó a jẹ́ pé òun ó sì jọ́ kan náà papọ̀ ogun àwọn ọmọ sì pọ̀ bẹ́ẹ̀ náà lòun ó sì ṣe ọ̀kan papọ̀ eléyìí kìí ṣe nǹkan tó wà nínú òfin ẹ̀sìn wa sọ àwọn ibi tí àlàfo àti ṣe bẹ́ẹ̀ ti wà ọlọ́wọ́n jẹ́ kí ẹnu mi ó débẹ̀ láti lè ṣàlàyé sòun náà ni pé bóyá èèyàn ń kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ nìsín ń kọ́ ní alukur'an so wọ́n kọ́ pé bisimilahi rahman rahim ọ̀yà wí sẹ́ẹ̀dì pa àwọn ọmọ yẹn wọ́n ti pọ̀ ṣùgbọ́n ti pọ̀ ń àwọn náà ń wí tẹ̀lé yẹn nù irú yẹn ìyẹn ń jẹ́ mímba àbí at-ta'lim kò sí àfa súnà kan kò sí ẹnìkan tí ń jẹ́ àfa kan láyé àbí látọ̀dọ̀ àwọn sàhábà tí wọ́n takoru nǹkan báyìí ní ta'lim kọ́dà ẹlòmítúlẹ̀ fẹ́ máa náwọ́ mú pé àwọn ènìyàn wọ́n sáfẹ́ràn kan sáà máa dọ̀rọ̀rú ni Abdullahi ibn Abbas wọ́n sọ pé n tó máa fi mọ̀ tán bá kírun tán àdéhùn ẹ̀mẹ́nu Sahih Bukhari ipe òun ni pé òun máa ń gbọ́ ohun tó máa ń se zikiri sókè nítorí ìyẹn ń túmọ̀ òun ni pé kìí ṣe pé wọ́n ń bẹ̀sánwó tí ń wà hidden kìí pa fún ohun kan ṣe ń kálukú ń dá tiẹ̀ ṣe náà ni but ohun yẹn ń díẹ̀díẹ̀ kò sí zikiri kóhun lókè àmọ́ kóhun ọ jẹ́ pé bóhun iṣẹ́ ń lókè lẹ́ẹ̀kan náà ẹ wá pọ̀ ìsìn ń ṣẹ̀ríà islam sọ̀bákaná inú nǹkan títún máa ń dàrú máa ẹ̀hẹ́ jẹ́ kí tó má pèjúwe díkìrù jìmáì kan wá níjọ́ tìrù rẹ̀ fẹ́ ṣẹlẹ̀ òun náà ni pé Abu Musa al-Ash'ari ó ní kunna ma'a an-nabi sallallahu alayhi wa bi safarin ó láwọn rìn àwọn wà nílé àjò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fa ja'ala an-nas yajharuna bit-takbir anabi wa sọ fáwọn èèyàn pé tẹ́ bá ti fẹ́ gun òkè ẹ máa ṣe allahu akbar àwọn tẹ́ bá ti ń sọ̀kalẹ̀ ẹ máa ṣe subhanallah ó ní báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ni bàtà fẹ́ máa gòkè báyìí yajharuna bit takbir náà bá ń wí ọ̀rọ̀ yìí yẹn pé allahu akbar tó ń ṣe yẹn òun wá ń lókè á ah, bàtà níbi gbọ́rọ̀ yìí fa qala an-nabi sallallahu anabi wa ni ya ayyuhan nas ẹ̀yìn ènìyàn ọ̀rọ̀bẹ̀ẹ́wò ala anfusikum ẹ máa fúnra yín nísìmí ẹ fún ara yín nísìmí o innakum la tad'una asamma kìí sẹni tí etí rẹ̀ dilẹ̀ ń pè o sẹ́mà kí wọ́n lè pariwo ọlọ́run hadisi ń bẹ́ẹ̀ nù sahihu muslim ní hadisi two thousand seven hundred and four two thousand seven hundred and four náà ni hadisi yìí wà anabi ní innakum la tad'una asam kìí sọba títí rẹ̀ dilẹ̀ ń pè tani ó yẹ pariwo ẹ̀ dáadáa wala ghaiban kìí sẹ́ni tí ò sí ń tòsí yín lẹ̀ ń pè ẹni pọ́lọ́ wọn bá ẹni tó bá jìnà náà lèyàn máa ń pariwo wa huwa ma'akum ọba tẹ́ ń pè ọba tó gbọ́n tẹ́ ń wí ni ó sì súnmọ́ yín ṣùgbọ́n kan náà ó sì mọ ogun kan tí máa ń ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín pẹ̀lú ìmọ̀ rẹ̀ tẹni pé ẹni bùkátà sí kẹ́ ẹ máa pariwo nítorí pé ẹ fẹ́ rántí ọlọ́run ọba sọ anábì dáhùn ní akẹ́ ìgbà tí wọ́n ń ṣe zikiru alẹ́jìmáì tẹ́bà wo ìṣìmáwò alẹ́zik kí o péjọ pé zikiri là ń ṣe irú ẹ̀ wá ṣẹlẹ̀ sí anábì sallallahu alaihi wasallam tó ṣe pé anábì sì bá fi ọwọ́ sí òun náà ni abu sa'id al-khudri ó ní anabi sallallahu alayhi wa sallam hadith yìí náà ń bẹ nínú ẹni sahih muslim bákan náà ó wà ní hadith two thousand seven hundred and six two thousand seven hundred and six abu sa'id ní níjọ́ kan onína rasulallah sallallahu alaihi wasallam xaraja xaraja cala xalqatin min asxaabihi anabi rí pàwọn èèyàn wọn kó anabi wa jáde wa bá wọn anabi wa ń bi wọn pé má ajlasakum kílẹ̀ jòkó fún kílẹ̀ ń ṣe níbẹ̀ yẹn wọn ni jalasna nadkurullah ṣe ẹ ti rí pé anabi jáde wa bá wọn kí ni yẹn túmọ̀ sí pé anabi ọ̀gbọ́n nǹkan tí wọ́n tí wọ́n ń ṣe kọ̀mọ̀ ń ṣe anabi wa ń bi wọn pé kílẹ̀ ń ṣe wọn ni jalasna nadkurullah àjòkó ah, à ń zàzíkiri ni à ń rántí ọba subakana wànàḥmádàhù wànàḥmádùhù àtúndúpẹ́ fọ́lọ́run àlàmà àdáná lílẹ̀ islam bó ṣe tọ́ wa sí ọ̀nà islam wàmẹ́nàbíhì àlẹ́yìnà tó sì fi islam yìí kẹwa kọ́ọ̀l anábì sọ fún wọn pé tẹ́bí mọ̀ pánábì ọmọ nǹkan tó ń ṣe lódodo nù anábì ní allahi ma ajlasakum illa dhak anábì ní ẹ búra ṣé ń tẹ́ ẹ jòkó sí náà nù lóòótọ́ ṣé ń tẹ́ ẹ ń ṣe nu. àwọn náà wá dá nàbí ló ń pè é wallahi ma ajlasana illa dhak aláwọn fọlọ́wọ́n bá búra fún ọ wà nàbí nítorí ń tàbí jòkó náà nù à ń rántí ọlọ́wọ́n bá ní à ń yin lọ́hùn kó tiẹ̀ sí wa ní mùsùlùmí à ń sọ̀rọ̀ ẹ̀sìn fúnra wa anábì wa sọ fún wa pé qal amma ana anábì ń sẹ́rí mi tí mo ń pè yìí tí mo ti ń tì èmi o tí mo ń bí lọ́rọ̀ yìí lam astahlifakum ìbúra tí mo ní kẹ́ búra kìí ṣe pé mo ní kẹ́ máa búra tuhumatan lakum bóyá mo wá fi ń suspect yìí pé bóyá irọ́ lẹ̀ ń pa àbí bóyá ẹ̀ ń ṣe nǹkan mí ni nítorí mo kàn ní kẹ́ máa búra ni pé lakinnahu atani jibril jibril ló bá mi anna Allah yuba'i bikumul malaika ó ní ọlọ́wọ́n bá ń fi yín ṣe fáàrí fáwọn màláíkà nípa ẹ̀yin màláíkà ẹ̀rí àwọn tẹnikì mọ́dà ẹ wọ́n ṣe jòkó kalẹ̀ tí wọ́n ń rántí èmi ọlọ́wọ́n bá tó bá ṣe pé wọ́n bá ń pariwo ní gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń pariwo ṣe àdíkìrí lónìí tí wọ́n ṣe ní jama ṣẹ̀mí kò nídìí kánà bí ọmọ bí wọ́n mọ́ tó bá ti jáde ní ti pé àwọn eléyìí ń pariwo la ilaha illallah ni wọ́n ń ṣe àmọ́ ànábì ò mọ̀ nǹkan tí wọ́n ń ṣe sọléyìí ó jẹ́ ká mọ̀ ìpè ìpéjọ láti máa ṣe zikiri òun lọ wà al-ishtima'u zikiri kìí ṣe azikiru al-jima'i èyí ò làkọ́kọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ kílẹ̀ sí wa náà ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ara ti máa ń dààmú àwọn èèyàn tó bá ní pé àwọn ń ṣe zikiri jama'i yìí tẹ́ bá ń sọ fún wọn pé kíní yìí ọ̀ dáa wọ́n ní àwọn hadith kan bẹ́ẹ̀ tó ṣe pé ah bó lẹ ṣe fẹ́ ṣe pẹ̀lú àdéhìsì yìí ẹni kí mo sọ lẹ́ẹ̀kan ìpínlẹ̀ òdodo èrò personally àdéhìsì mo fẹ́ dáa tí mo fẹ́ tí mo fẹ́ kà yìí mẹnu àdéhìsì tó fún mi ní ìdààmú ìpè ah níbo ah, lẹ ṣe fẹ́ ṣe pẹ̀lú àdéhìsì yìí nìsín àdéhìsì yẹn náà wà nù Sahih Muslim bákan náà Abu Hurairah radiyallahu anhu ńlọgba àdéhìsì yìí wa ó ní inna lillahi tabaraka wa ta'ala malaikatan ó ní ọlọ́wọ́ bá ní àwọn màláíkà kan sayyara àwọn máa ń rìn káàkiri ni fudala ọlọ́lá sí làwọn màláíkà yẹn wọ́n yìí ṣe màláíkà yẹyẹ àmọ́ yattabi'una majalisa dhikr àwọn àyè dhikiri làwọn máa ń káàkiri ní tiwọn. wa idha wajadu qawman tọ́ba ti wá rí àwọn kan tó ṣe pé yadhkuruna Allaha tí wọ́n àsáré kí síra nípa àti rí ibi táwọn wá ẹ má bọ̀ wá so qal anabi ni fayahifuna um bi ajnatihim wọ́n ada iye wọn bo wọ́n da iye wọn bolẹ̀ ila sama yẹyẹ wa kan sama qal anabi ni fayasaluhum rabbuhum ọlọ́wọ́n wa bi wọn pé wa huwa a'lamu minhum ó sì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn yóò ní ma yaqulu ibadi kí làwọn ẹrú mi yẹn ń wí kí ni wọ́n ń sọ àwọn tẹ́ rí òun kí ni wọ́n ń sọ kọ́ọ̀lù àwọn àni yaqulu yusabbih wọ́n àni yusabbihunaka wọ́n sì subhanallah ni yukabbirunaka wọ́n sì Allahu akbar ni yuhallilunaka wọ́n sì la ilaha illallah wa yuhammidunaka sì alhamdulillah kọ́ọ̀lù ọlọ́wọ́n sọ bá fún wọn pé fa alra awni sí wọ́n rí mi ni wọ́n ni àwọn ò rí ọlọ́run wa ni tó bá ti wá rí mi báwo ni wọ́n ṣe wá fẹ́ ṣe sọ wá ní àwọn tó ń rántí wọ ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ ọlọ́run wa ni ọ̀dà ẹ fún wọn nírò ike gbogbo wọn mo ti ṣàforíjì fún wọn ṣé wàá níbi tí mo ń dààmú àwọn èèyàn tí mo ló dààmú èmi náà ń gbà yẹn òun náà ni yusabbihunaka yuhallilunaka yuhamidunaka wa yukabbirunaka kí wọ́n ṣe la ilaha wọ́n ṣe subhanallah wọ́n ṣe alhamdulillah wọ́n ṣe allahu akbar kíní yẹn máa ń dààmú yàn ọ́ dààmú mi gbà wọn. so kíní yẹn lè máa wọ̀ pé à ń náà ń ṣe lélẹ́yìí so àmọ́ tẹ́ ẹ bá lọ lè wo tọ́lọ́ bá ní kéke wú díẹ̀ ó yé yàn ibi tí sọ́rùfù ti máa ń wúlò nù àti náhù àwọn àyè títí máa ń wúlò nù nínú èdè sọ́rùfù yẹn ni pé nínú sọ́rùfù yẹn ni pé nínú Arabic language so wọ́n máa ń pe kíní kan ní musharaka nínú sọ́rùfù tó bá ní èèyàn méjì ń ṣe nǹkan àbí wọ́n pọ̀ tí wọ́n ń ṣe tọ́jú méjì lọ ó ní bí èdè yẹn ṣe máa ń wá nínú èdè lárúbáwá musharaka tó bá ní fàálà jálásà wọ́n jọ jòkó tira wọn ó yàtọ̀ sí jálásà tó bá ní jálásà ó jòkó jálásà ọba jòkó àbí ó jòkó tì ó mẹ́ pé kíní yẹn jọ pa àwọn papọ̀ yẹn ti gẹ́tẹ̀ báwọn so sígà yìí tó wá ń bẹ̀ kò wá níwà mùsáraka pé wọ́n jọ ń ṣe papọ̀ so lẹ́yìn náà tí ẹ bá tún wá padà ẹ wá lọ lè alukoran torí wọ́n tún wá mọ́ ní aa yuhallilunaka jamu ló gbé wá yẹn ni pé plural plural word ló gbé wá ike aa wọ́n ń rántí ọlọ́run àwa náà ń rántí ọlọ́run kí ni wọ́n máa ń dààmú wa so ṣe wá rí ọ̀nà tí kí ní ẹ̀mọ́ fi ń clear tí mo ní àfitọ́lọ́n bá dìídì ń jọ́kàn ní kankan Qur'an lọ́wọ́ ń bá bẹ̀rẹ̀ wọn bá ní alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib aw alladhina yu'minun sí yu'minun ṣe pé jámù náà nu àwọn tí wọ́n nígbàgbọ́ bil ghaib tó pamọ́ wa yuqimuna as-salah wọ́n ń gbèrò dúró wọ́n ń gbé èrò dúró jámù náà ló gbé wá wọ́n tún ní wa mimma razaqnahum yunfiqun bákan náà gbogbo ń ta ràn wọ́n lọ́wọ́ àgbogbo tá a bá ṣe fún wọn lárìsìkì yunfiqun wọ́n máa ń na ṣé yu'minuna ní ìsìn sí ìmánì jama iná nù sí wọ́n ní ìmánì papọ̀ lẹ́ẹ̀kan náà níjẹ́ báwọn àbí yunfikun wọ́n náwó sí wọ́n náwó papọ̀ lẹ́ẹ̀kan náà ni ṣùgbẹ́nu sí wá pọ̀ ní àwọn aya al-Qur'an lóríṣiríṣi tí ó fi mọ̀ pé ọ̀rọ̀ yìí kò túmọ̀ sí pé èèyàn ń ṣe àzíkiri papọ̀ so káṣẹ̀ wá ní ọ̀dà o aya yìí àti hadith anabi wí ó rú èmi lójú ó rú àwọn tán ní zikiri jama náà dáa wípé ká ṣe zikiri papọ̀ zikiri papọ̀ tá ń sọ yìí kìí ṣe àwọn tí ń ṣe sáwì nìkan o àwọn tí ń sa sàlátù náà jákèmálù gbogbo wọn násífàtù kọ̀ríìbù gbogbo wọn ọ̀rọ̀ yìí ó kó gbogbo wọn sínú torí wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe ju pé ẹ̀sìn zikiri jàmá yìí lọ ọ̀rẹ́ lómi tó fẹ́ bọ́ kún tiẹ̀ ẹni tí bá ń ju òkúta sínú omi tí ń da yangan sínú omi tí ń gbé sínú. No inú agolisi wọn tàlàdáńgbá tí ń ju obì sínú omi tẹ́ ẹni pẹ́ bọ́ ní wọ́n ń ṣe ládàńgbá òun sí látara kíni látara zikiri jẹ̀máì so bó ṣe wà lóríṣiríṣiríṣi nù àwọn kan ti ẹ̀ ń bẹ aṣọ funfun ni wọ́n yàn lọ tú ẹ̀wọ̀n bí àwọn sẹ̀lẹ̀ bí àwọn sẹ̀lẹ̀ ẹ̀dàkùn sí ẹ̀sìn ní aṣọ kan pé tó bá ti fẹ́ ṣe o kódà ní haramu ẹni tó bá bẹ̀rẹ̀ ní ṣe hajj ọkùnrin nìkan ló ní kó wá sọ fún obìnrin náà máa sọ rẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àǹkárá rẹ̀ ní ọwọ́ ìjáàbù rẹ̀ náà ní ọwọ́ kò ní change kódà tí bá ń lo nìkọ́ọ̀bù rẹ̀ yóò lo nìkọ́ọ̀bù rẹ̀ ní mọ́kà náà ni àwọn kan máa ń bẹ̀rẹ̀ sábà ti ń lọ àsàlátù kan wọ́n kóra wọn síbẹ̀ wọ́n wọṣọ funfun wọ́n ń lọ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ wàláyé ẹ̀sìn ọlọ́run kọ́lẹ̀ ń sìn o ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tànàbì kọ́lẹ̀ ń sìn yìí ẹ̀sìn àdáńgbá náà lẹ́ ń sìn so kìí ṣe tà nábì lélẹ́ yìí o so gbọ́dọ̀ àwọn nǹkan yìí tó gbọ́dọ̀ yé wa ni ipe sí ànábì náà ló ní ká máa wọṣọ òun fún lásùbà lásùbà kì báyìí so lónìí a máa di báàgì bí àwọn sẹ̀lẹ̀ ká máa gbómi káàkiri báyìí ànábì ọ̀ràn wa ń ro eléyìí o kí ló fà á díkiri jàmáà yìí ni káwá ní ọ̀rọ̀ yẹn wá ń rú èmi àti ẹ lójú ipe áá sí kí ní ìdá so ẹ wá lọ lè padà sọ́dọ̀ àwọn sàhábà ipe ǹjẹ́ ìjọ tí wọ́n ń rí àwọn kan tí wọ́n ń eléyìí wò kí ni tí wọ́n sọ fún wọn abdullahi abu musa al-ash'ari radiyallahu anhu ó ní òun jáde ńjọ́ kan lòun bá ń kọjá lọ lòun bá dé mọ́sálásí kan onígbà tóun dé mọ́sálásí yẹn lòun bá rí wọn tí wọ́n ń kóra wọn jọ ẹnìkan wá ń bẹ láàrin wọn òun wá mú òkúta oko kalẹ̀ yóò wá ní sabbihullaha miha ẹsẹ̀ subhanallah ọgọ́rùn-ún òun sabbihun gbogbo wọn bá bẹ̀rẹ̀ subhanallah subhanallah subhanallah yóò tún ní ẹsẹ̀ alilullaha miha ẹsẹ̀ la ilaha illallah ọgọ́rùn-ún ah, gbogbo wọn bá la ilaha ah abu musa wa sọ fún abdullahi ibn mas'ud ó ní mo rí kíní kan inni ra'aytu fil masnidi anifan amran ankartuhu mo rí ọ̀rọ̀ kan mo rí nǹkan kan ṣẹlẹ̀ ní masalasi tí mo ti kú òyìn nìsín àmọ́ ah, ẹ̀mí mi kọ̀ nǹkan yẹn sọ́ọ́bà ní wíbẹ̀ o àwọn tàbí òun ni wọ́n ṣe nǹkan yẹn sọ̀hábà ni wọ́n sọ fún ọ pé wọ́n sọ wọ́n rìpọ́ọ̀tù fún ẹni tó tún jẹ́ àfà láàrin àwọn sọ̀hábà pé é eh, kìíní yẹn ẹ̀mí mi kọ̀ abdullahi ibn masud wa ń bi pé kí ló rí wọ́n ní múra wọn kan ní halaqa wọ́n kóra wọn jọ wa rajulun fi wa fi aydihim hasa ọkùnrin kan wá ń bẹ ọ wá mú àwọn òkúta ọwọ́ wọ́lọ́wọ́ òkúta kéékèèké yóò wá sọ fún wọn pé kabirullah àníyà ẹsẹ̀ allah akbar ọgọ́rùn gbogbo wọn bá máa sí papọ̀ àà ìgbà yẹn fún abdullahi bin mas'ud abdullahi bin masud wa sọ fún wọn báyìí pé aa pèsè orin ntó bá sọ fún wọn ó famada kultu lahun ó kí lọ sọ fún wọn kulta lahun kí lọ sọ fún wọn ó ma kultu shay'an wá ó ní nsọ̀n kankan o intidharan ra'yak mò ń fẹ́ sọ fún ọ kí n gbọ́n tí wọ́n bá wí náà ni sẹ́ni ó kọ́kọ́ sọ pé n tí ò da ẹ̀mí òun kọ̀ àmọ́ kọ̀ sọ náà ni pé ń gbà mí ìyẹn lè rí nǹkan kan tó ṣe pé orí pé kíní yìí ah, kíní ìtakò sí kíní lè rí báyìí inú ẹ̀sìn àmọ́ o ò nímọ̀ nípa rẹ̀ mọ́ sáré gbé ìdájọ́ lé wọn lérí kọ̀nsọ́ọ̀tì àwọn tó bá tó nímọ̀ jù ọ́ lọ ẹ̀kọ́ yẹn á rí lọ́dọ̀ Abu Musa al-Ash'ari so wọ́n sàlàyé fún olóhùn dẹ́rọ Abdullahi Mas'ud Abdullahi Mas'ud wa ń bí pé kí lọ wá wí ah, ó ní èmi òwí kankan o nǹkan rẹ̀ ti ń tẹ́ sọ fún wa àfáà ni ọlọ́wà ní njọ́tọ̀ bá tó ti rí wọn wá pè mí wá pè mí oníbòsí tó kọjá ńjọ kan lòun bá rí wọn bá tún ṣe bẹ́ẹ̀ wọn lọ lè ké sí abdullah ibn masoud onígbà tí abdullah ibn masoud dọ́dọ̀ wọn onímọ̀dá arákùn tasnaun ya ummata muhammadin ó ní a ah, ẹ̀yin àlè umar nabi kí mórí tẹ̀ ń ṣe yìí kí lẹ̀ ń ṣe yìí qalu ya aba abdullah wọn ní ìwà abu abdullah hasan acudu bi at àwọn kó àwọn òkúta kalẹ̀ àfi ń ka allahu akbar wa tahlil àti la ilaha illallah tasbih àti subhanallah wa qal <laughs> abdullahi ibn masud wa sọ fún wọn pé òkè adhikaru lẹ́ ń kà fa'uddu sayyi'atikum kí ló ní tẹ̀ máa ka àwọn aburú tẹ̀ ṣe láyé wa ana dhaminun èmi máa fi lọ́kàn balẹ̀ ipe an la yade amin hasanatikum shay ipe nǹkan kan ò lè nínú iṣẹ́ rí tẹ́ǹsì kí lẹ́ ń kà fún wọn ni wọ́n ìhàkùn ah, ó mọ̀ sí fún yìí ya ummata muhammadin ẹ̀yin àlùmọ̀ nabi mẹ́ asọ́rọ̀ ahlakatikum hẹ́ ìparun tí ó yára lẹ́ ń wá kì í ẹ̀ ń wá ìparun ẹ fẹ́ para irun haulai sahabatu nabi mutawafirun àwọn sàábì ànábì la pọ̀ láyé yìí ń jò ládàrú ẹ̀wò rí yíò lè ní Abu Musa al-Ash'ari àti Ibn Mas'udi àti Abdullahi ibn Abbas lákúrò àwájọ làwọn là ń ṣe irú tẹ́ǹsì yìí ẹ̀ ń wá ìparun lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní wọ̀tíyàbù ulam tubla ó ní aṣọ ànábì gẹ̀ẹ́tì ìgbò yẹn ni pé jùlọ ànábì kúná tẹ́tí bẹ̀rẹ̀ sí ní dá ìdákúdà kalẹ̀ báyìí wà àníyàtú ulam tuksar kọ́dà abọ́tà ànábì jẹun ẹni pé njòlá nàbí ń wí náà njòlá nàbí kú náà ní ń ṣàlàyé fún wa ọ wá ní wàlladhi nafsi biyadihi ó ní mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la'allakum ala millatin hiya ahda min muhammadin ọ wá fẹ́ fún wọn ní ọ̀rọ̀ méjì pé kán kan bẹ́ẹ̀ ó ní nǹkan ẹ̀ ń ṣe yìí inú kọjá pé ẹ̀ ń sọ pé ẹni ẹwà lójú ọ̀nà tó yàtọ̀ sí ìtànàbí wa àwọn mufti baba dalala àbí kó jẹ́ pé ẹ̀sẹ̀ fẹ́ sí ọ̀nà tuntun tó jẹ́ ọ̀nà ànù kalẹ̀ ẹ̀mú kanu méjèèjì èwo lẹ́mú ṣe ẹ̀tẹ̀sẹ̀ fẹ́ sí ẹ ní ìlànà míì tó dájú ta nábì lọ ní abẹ́ fẹ́ sí ọ̀nà ànù fúnra yín pẹ̀lú ọ̀nà tẹ́rìn yìí so bí gbogbo wọn ẹsẹ̀ kan náà ni gbogbo wọn sọ pé ah ما أردنا يا أبا عبد الله إلا خيرا وني انت عن شيء أو أبو عبد الرحمن أمر كده راني على رولاني رواو ọ̀rọ̀ tó sọ fún wọn tó lágbára báyìí wọ́n sì túká so eléyìí láfi mọ̀ pé ìpapọ̀ máa pariwo sàṣàlátù pariwo papọ̀ zazikiri pariwo papọ̀ ké kò sínú lànà tí anabi sallallahu alaihi wasallam gbé fún wa bákan náà tábàtọ́ ọ̀rọ̀ léwónú suratul a'raf olùwọ́ba dìde sọ́ni ní àyà tó ṣe pé òun náà ni ọkàn yìí nínú second to the last àyà ọlọ́wọ́ba ní wadhkur rabbaka fi nafsika kí máa rántí ọlọ́wọ́ba rẹ nínú ẹ̀mí rẹ kí fúnra rẹ wọ nìkan tadarru'an pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa khufiyatan àti jẹ́ẹ́jẹ́ wàdúnà jahari minal qawl mọ́mọ́ pariwo wí bilguduwi wal asal láàárọ̀ àti nírọ̀lẹ́ wala takun minal ghafilin mọ́ wà nínú àwọn afọ́nufọ́ra mọ́ wà nínú àwọn òpònú èèyàn so bí ọlọ́wọ́n bá ṣe sọ ayẹ́lẹ́kẹ̀ ló ní ẹlẹ́kùn 205 206 ní kúráyà àyàbí ní suratul araf 205 ní nkọlùkọ aná kalọ̀ léwò káwò túmọ̀ yorùbá rẹ̀ àbí túmọ̀ èbó tó bá yàtọ̀ sí ti mo tú yìí so òun ni pé mùsùlùmí agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa èrò ti pọ̀ tí wọ́n ń ṣe àbó ti gbajúmọ̀ bá a ṣe ń ṣe láwùjọ wa nìyẹn yíwọ̀n èyí sẹ́sìn o ẹ̀sìn òun ni tó bá bá ń anabi sallallahu alaihi bá mu ìjọkàlà àwọn kan kúrò àwọn jọlá yẹ Umar radiyallahu anhu wọn làwọn ń ṣàdúrà fún ìlú wọ́n á jòkó wọ́n máa pariwo bí ẹ̀sọ́ pọ́n àwọn jẹ́ kẹ́mi àlébọ̀ ogun ọlọ́wọ́n jẹ́ kílù yóò tó gbọ́dọ̀ ọlọ́wọ́n jẹ́ lù yóò tó ẹ̀já sèkínì kan yá sèkínì Umaru ni ẹ̀ ah ìgbà tó sọ fún Umaru yẹn ta ni ó lìdì wọn ńlágbájá ni ẹ lọ́ọ́ lè bá mú wa níta lọ́ọ́ da ẹgbẹ́ òun kankalẹ̀ tó akébítẹ́sìn bá ti tó ti ṣe kíni tó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni gbogbo àwọn jákèmọ́lì yẹn ẹ̀ńtọ́ dalẹ̀ ọ̀yẹ̀ kan mú kan wá ná bí umaru ṣe ṣe fún wọn àti àwọn oríṣiríṣi àwọn àṣàlátà yẹn ń dalẹ̀ kéréje kéréje káàkiri yìí ẹ wá òbí tó wá burú sí lu ni pé wọn ń pè ní atáyé ṣe ayé òun lélẹ́yìn tó ṣe atáyé ara rẹ̀ ṣe òun wá ń dán ẹ wò wá ìyá yìí wá ń gbẹ káàkiri gbogbo dúkìá tí wọn náà lè ń kún fún wọn náà lè ń kún fún àánú ni mo ń sàwọn ìyá yẹn ni wàláì lásìm owó tẹ́bi jẹun ìyá mi ò rí oúnjẹ jẹ yóò wo owó àdúrà lọ́wọ́ lọ́hùn owó ọmọ gọ́ mi ò máa dúrà tó sínú ilé rẹ kókó mi ò ṣe tí nítorí ọlọ́mọsá sànú àwọn ará lọ́rùn yìí wàláì owó tó gbogbo yẹn fi rọrí sí eré pílò yín òun lẹ́yìn àná ìtumọ̀ rẹ̀ ní naira fifty fifty naira ní gbogbo wọn á jù kalẹ̀ sọ̀rọ̀ eléyìí ìrẹ́jẹ ni ìtújẹ náà ni wàláyé tí ó yí àwọn èèyàn ni pé ṣé rí tí èèyàn kọ́lẹ̀ èèyàn mẹ́wàá tó bá kó wọn jọ èèyàn mẹ́wàá péré ìṣẹ̀lẹ̀ yanú ọmọ ṣẹlẹ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan nu wọn ntọ́lọ́n ti kọ pé yóò ṣẹlẹ̀ sí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èèyàn ti gbà téèyàn wá tó wáyé bá ti pọ̀ yìí wọ́n ni ọya ọgbẹ̀ni tí wọ́n mọ ọyẹ dàníyàn wọ́n wá dàníyàn eléyà adé lọ́dún tí mọ̀ kí wà láì mọ́ tọrọ ọmọ níyà yóò ìsè rọ́mọ ó rọ́mọ nílẹ̀ rẹ̀ bó jòkó níyẹn náà ó rọ́mọ ọlọ́run ti kọ́ fún ọ pé ó rọ́mọ tóun gan tẹ́lọ̀ lépè tí yìí ìṣòro ń bẹ lára rẹ̀ tí ò rí yanjú ìṣòro wà fún tí ò ní rí yanjú sòun náà ni pé kí mùsùlùmí kó gbọ́ ẹ̀sìn yẹn yé o kó gbọ́ ẹ̀sìn rẹ̀ yé ọ̀nà wọn lásìlẹ̀ fi gbọ́ ẹ̀sìn wa yé onílẹ̀ ká padà sí di sunnah nabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ apari rẹ̀ pé washkuru li wala takfuruni ọ̀rọ̀ díkìrì lásán náà ni pé gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà sí zikiri tó bá jẹ́ pé zikiri aláriwo ni kìí sà zikiri o yọ́n mọ̀ ṣẹlọ́ọ̀ ni ẹ̀hẹ́ ọ̀rọ̀ Umaru ní bá lọ wọn ni wọn làwọn máa ń ṣàdúrà fún ìlú àtolórí ìlú à ń ṣàdúrà fún wọn ni Umaru wa ni ẹ lọ́ bá mú eléré wọn wá wọ́n ṣe ń mú bọ̀ wá Umaru yọjú lójú wíńdò pé sóun náà rè ẹ̀hán Umaru wa lè wá ẹgbà tó ṣe déédéé rẹ̀ Umaru wa tọ́jú rẹ̀ kalẹ̀ fún un má ṣe mú wọlé báyìí ni Umaru so umaru dá padà gbọ́yá ọlọ́jáwọ́ ìgbọ́dọ̀ rí ọmọ tó wá yẹ pé súnà nẹ́bí bá ní sí umaru àwọn takò súnà nẹ́bí tọ́kí wọ́n wá sí ń ṣe láyé ànẹ́bí nu abdullahi bin abbas abdullahi bin umaru yọ takò wọn habab bin habun arth njọ́ tó wọn náà rí wọn náà tó rí ọmọ rẹ̀ tó wọn náà lè ń jọyìn àwọn kan tọ́lá àwọn jọ ń sàdúrà lápapọ̀ ó na ọmọ yẹn ní tí n bá tún rí ọmọ bẹ́ẹ̀ so ṣé súnà nẹ́bí ò yí àwọn eléyìí aya alukur'an ta kà yìí kò yé wọn sòlè ó fi mọ̀ pé n ti ń jẹ́ ìlànà ìmọ̀ pariwo sàdúà ìsénéjàmọ́ lápapọ̀ àwọn àsìkò tá à ń ṣe àdúà lápapọ̀ anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ fún wa ní àsìkò eid níjọ ọdún a lọ sí eid níta àsìkò anabi ti sọ fún wa kí láà ṣe á kírun papọ̀ so eid méjèèjì bóyá òṣùpá ọ̀ṣẹ̀ ọ̀wọ̀ anabi ti sọ̀ntà ṣe fún wa papọ̀ ayẹn náà fílẹ̀ papọ̀ ni so bá anabi ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ kódà ibùn ẹ̀yìn sọ fún yín táwọn ẹni bá wà ní tọ́wáf àbí tó bá wà ní hajj tọ́wọ́ sí labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik kì í ṣe kọ́ ní ẹ̀mọ́ wí papọ̀ ó kálukọ́ máa dá titi ẹ̀ wí ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àmọ́ bẹ̀rọ fún ẹ̀yìn sọ̀t ẹ̀ máa gbóhùn sókè ó kálukọ́ máa dóhùn gbé sókè kì í ṣe kọ́ máa pariwo yàgbé ara náà èyàn kan máa wí tí àwọn èèyàn máa kọ́ máa gbọ́n tó ń sọ fúnra rẹ̀ àmọ́ kèsì pé wàá sọ di orin bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó máa ń tún fi ámì níbi tẹ́ bá ń ṣàdúrà àtẹ́ bá ń kírun ó nà ní amọ̀nsẹ̀ ìdíkiri jàmá yìí níbi ámì táwọn ṣe ń kọ́ táwọn ń kírun so ta ló sọ fún ọ pé wọ́n ń ṣe ámì ní àpapọ̀ bóyá wọ́n á dọ́ọ̀lì ní ìrọ̀ ah, ah, ah, e sọ pé àmín òǹkàlùkù dà tiẹ̀ esi ni ntẹ́sìn bá yóò dà esi ni kékeré wà ní ẹ àmín rọ o kò sí ònà súnà nàbí sallallahu alaihi ni so bí ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí náà ọlọ́wọ́n pé takfurun ẹ dúpẹ́ fún mi ọba ẹ má yà láì moore ṣé mi ọlọ́wọ́n ọba nínú nǹkan tí olúwa bá ń fẹ́ lọ́fọ́ mi ènìyàn òun náà ní kọ́ mi ènìyàn kọ́lọ́run ṣe oore fún kó dúpẹ́ ṣe rí oore ọlọ́wọ́n ọba pọ̀ tó ń ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ yàn kọ́lọ́run ọlọ́wọ́n ọba gan sọ́nà al ó ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha oore ọlọ́wọ́n ọba pọ̀ gan tí èèyàn ò bí làákàyè rẹ bá ṣe mọ náà ló ṣe rí orí ọlọ́run bá sí ṣẹlẹ̀ tí làákàyè rẹ bá fẹ́ òun náà rí pé orí ọlọ́run bá fẹ́ lára wọn kódà àwọn yẹn lè máa wọ pé orí òtó nǹkan lára eléyìí torí tí àwọn àmọ̀ ní oore pàtàkì jùlọ yorùbá owó àtọmọ lọ́ba tán kódà yorùbá máa ń àbíùsì wọ́n máa ń yẹ̀yẹ́ àlàáfíà ní kí ni màá ní àlàáfíà tí ò sówó mẹ́ láfíà yà kọ́rọ̀ ìsẹ̀mí ayé ọ̀rọ̀ àyàtún bìlámálín àyàtún mùdálàtún wọ́n ni ìsẹ̀mí tí ó bá ló ìsẹ̀mí yẹpẹrẹ ìsẹ̀mí ayé ayé burúkú ah irú nǹkan yẹn kéwú tí ọ̀dá ni o kéwú kéwú kéwú jàtijàti ní irú kéwú wọn o ìsẹ̀mí ayé ànábì kò lówó ìsẹ̀mí ayé ànábì kò lówó ìsẹ̀mí ayé ànábì yìí ṣe yẹpẹrẹ kì ṣe yẹpẹrẹ Aisha radiyallahu anha ó lànàbì iṣẹ́ mi tó ṣe pé ó ní oṣù kan ó lè kọjá tó ṣe pé àwọn ò ní dáná jẹun tó pé àwọn ò ní dáná pé ẹ ká prepare pé ká tiẹ̀ ṣe rice àbí ṣe kíní kan àbí àmàlà láàjẹ́ pẹ̀lú ẹran ni àbí pẹ̀lú kéré kan ni olóṣù kan lè wáyé bẹ́ẹ̀ tó pẹ́nu táwọn kan máa jẹ làbídùn àtomi ilẹ̀ aswadan làbídùn àtomi nìkan wọ́n mọ̀ ẹ àwọn lárúbáwá fẹ́ràn ẹran anábì gẹ pásítọ́lì ọláìkẹ́ ẹran fúnra rẹ̀ àmọ́ Aisha ní tòun ti bẹ́ àwọn èrí jẹ nígbà míì tó pé àwọn òní rẹran kí ní jẹ́ pé àwọn ń jẹran làbídùn làwọn kan máa jẹ àwọn sì máa mú mi sí láàrin oṣù kan anabi sallallahu alaihi wasallam káfílẹ̀ mọ́ bó ṣe ṣẹ̀ṣẹ̀mí tí ò lówó tó ní sọ yìí o anabi kú anabi lọ lè gbá oúnjẹ lọ́rọ̀ yahudi tí èsè mùsùlùmí anabi wá gbé aṣọ rẹ̀ bulletproof rẹ̀ lànàbí wá gbé lọ sọ́dọ̀ yahudi pé mo fi ṣe collateral sọ́dọ̀ rẹ̀ ìgbà tí n bá rówó níwọ̀n àgbà aṣọ mi padà lọ́wọ́ rẹ̀ anabi ò rówó tó fi kú ṣé ìṣẹ̀mí ayé ànábì sísẹ̀mí tí ọ̀dánu ṣé rí orí burúkú yìí àyàtún bìlá málin àyàtún mudhillatun òun ní jẹ́ kí gbogbo àwọn àfọ́ òye olóògùn náà fi ń gbérí àwọn èèyàn káàkiri lọ́mọ kéwú náà yóò máa wé eré ọlá eré aláǹkọ́kọ́ eré eré ìjàpá eré eré ìnàkí yóò máa wákàkiri yóò àmọ́ á fi òkété yóò òkété burúkú tí gbogbo ìfúnra ọmọ ọrùn yóò jóná yóò tún jẹ gbẹ báyà wọn ní nǹkan rọ́ọ̀lù ọtí yóò tún mọ̀ fi mú kí ló fẹ́ ó fẹ́ lówó èmi ọmọ owó tèkété ní tí òbí wa mú wá fún ọ òkété olè tí o gbé wọn dín nǹkan ní kékeré wọn náà lọ́wọ́ á sọ̀rọ̀ pé ọmọ ní kọ́ máa lè wọ́n tí àwọn tẹ́lẹ̀ yẹn bá pé wàláhì ó mọ̀ pé oògùn kẹ́pẹ́ rọ́ ni so bákan náà owó yẹn lòmí ń wá kí yóò ní òun sa òun sàṣírí ọlọ́lẹ̀ sọ kíní sọ́rùn wọn ni ọkàn kíní kan owó sọ́rùn ọmọ sẹ́bọ́ pẹ̀lú ọlọ́run ọba lè takú mọ́nu lé òun wá lúwà ẹlòmí ò ní ẹni jáde ẹ̀rọ ogun tí wá kí owó náà ní wá kí torí pé kí wọ́n ti gbà pé ìṣẹ̀mí tí ò bá lówó ìṣẹ̀mí yẹ̀yẹ́ ni so kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ owó ò mọ síbi orí ọlọ́run ọba so bákan náà owó orí ọlọ́run kò mọ síbi ọmọ wàláhì ilẹ̀ azim ẹni tí kò lówó lọ́wọ́ tí a bá ní súnà tó yẹ ká wí nù pé àyàtún bìlá dínín àyàtún mùdílàtún ìsẹ̀mí tí ò bá ṣiṣẹ́ sí ń bẹ̀ ìsẹ̀mí yẹpẹrẹ lásán ni ìsẹ̀mí ìsẹ̀mí náà ni àmówó làwọn yìí sí so ìsẹ̀mí tí ò bá ti gbẹ́sìn yìí ìsẹ̀mí lédèdè ni sẹ̀mí tí ó ṣe súnà nẹ́sọ̀ lọ́ọ̀ sálàm sẹ̀mí rédèrèdè ní náà ní í ṣe kí ló ń lè kí ló kí ló wá sí láyé ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa lálẹ́ àbùdó tí wọ́n ní wá sí ni kó wá sí mi ó sì ní wá jẹ́ ní tí ó sì rí àwọn tó wà lóhùn sẹ̀mí rí ó sẹ̀mí rí ó padà dára ẹ̀ lẹ́bi lọ́dọ̀ tó wá dé ogun ní alkiyama ni irú ayé òun wá wáyìí tí mo mọ̀ sí ayé wa òkè yé ya laytani pé irú irú gbèsè ayé òun wá sí yìí so òní pé kọ́lọ̀ nǹkan máa ń kí a ṣe irú báyìí so náà ni pé orí ọlọ́run ọba ọlọ́run máa ń fẹ́ kí èèyàn máa jẹun tí ó máa dúpẹ́ rẹ̀ àláfíà àláfíà orí ọlọ́run ọba ni tó lágbára àláfíà yìí wá ní ọwọ́ pọ̀ njọ́ tí òun bá ń rí pẹ́ ò ní àláfíà àjọ yìí tí wọ́n níhun ìjọ ẹ̀ lèèyàn mọ orí ọlọ́run ọba àláfíà ti ń bẹ lára tiẹ̀ hun tó bá rí pẹ́ ò ní bóyá lè sọ̀kọ̀ lẹ́nìkan ó sì rọjú rẹ̀ wọ́n wáyìí ìwà ń wò pé ah, aláyé ẹgbà ẹgbà ìwà náà wọ́n kàkiri wọ́n pé à ló lajúlẹ̀ lèmi náà lajúlẹ̀ yìí àti ah, kò sí ẹ̀rí nǹkan john lè hàn pé á ah, àsọ́lọ̀ sórí fún mi yóò lẹ lómi ọ̀ lẹ́sẹ̀ bíi tiẹ̀ yìí náà kò sí lè rìn àìmọye ọmọ mi tó ṣe pé ìjọ tán ti bíi tó ti bí kò fi ẹsẹ̀ rẹ̀ kan ilẹ̀ ayé rí ó sì ń lọ bí twenty years mo mọ̀ mí tó pé ti ń lọ bí fifteen years báyìí kò fi ẹsẹ̀ rẹ̀ kan lẹ̀ ìwọ ọ̀dọ́mọ ọdún kan ọmọdún méjì ló ti ń rìn káàkiri òun rìn láti jọ yìí ó jòkóńjọ kan pé yé bọ́jẹ́tì ìrìn wa tán lónìí o ẹ̀jẹ̀ tó lọ rí rìsáàjì kí lọ rí sá kí lọ rí rìcháàjì ìrìn mi ó rìcháàjì ìrìnà rẹ ó rìcháàjì làákàyè rẹ pé àwọn ẹkí tó lọ lè ṣáàjì kìíní ṣé bí gbogbo nǹkan bá kó sínú fóònù tá ń lò kò ní tọ́jọ́ kan níjọ́ la gbọ́ pé kírẹ́dìtì ẹsẹ̀ tán rí kírẹ́dìtì rìn ọ̀tán rí táyà lómi sì ń tán bẹ́ẹ̀ náà lóòótọ́ wọ́n kàn ní kò lè rìn mọ́nà ni kò lè dé mọ́nà ni so kò lè rí nàmọ́nà ni náà ni orí ọlọ́wọ́n bá pọ̀ orí ọlọ́wọ́n bá pọ̀ níjọ́ kan ìní olówó mo fi sùn jọ̀hún mo á wò pé ah tó wáyé ṣe o tani bá wá owó yá lọ́wọ́ rẹ o so ìgbà wọn máa ń lọ lè kírun ní àlẹ́ àgàn so bí mo ṣe débi àlẹ́ àgàn bá mo kàn níbi wájú mọ́sálásí yẹn mo kàn bá ọkùnrin kan ni ó sùn síbẹ̀ mo rí pé bẹ́ẹ̀ ló sùn mọ́júmọ́ ó sì gbogbo bọ́ yọ ṣẹ́ẹ̀tì gbogbo bọ́ sínú ara rẹ̀ yóò ti mọ̀ pé léyìí kò gbádùn mo á tún para báyìí mo tó tún wò pé ah, ah. ẹ̀ẹ̀kan náà mo gbàgbé pé ń ló lọ́ọ́ pé ah ah ibijọ́ kan náà ni wọ́n bí eléyìí ni wọ́n ń sun ìtayà yìí níta ní ń sun káàkiri sọ́nà tí ẹ bá nílà ká yìí yóò dúpẹ́ orí ọlọ́wọ́n ọba sọ́nà ni ọlọ́ni washkuruli wala takfurun ọ̀nà tí ẹ máa fi ń dúpẹ́ fọlọ́wọ́n ni pé anabi kọ́ alẹ́ kọ́ ipe la tanzur ila man huwa a'la mink wanzur ila man huwa dunak àwọn ìlànà wa asfalu mink má máa wo àwọn tó ga jù ọ lọ o kí lágbájá yé ti ra mẹsídìsì mẹsídìsì ò ti ẹ̀ bá mọ́ nìsín àwọn àwọn àwọn àwọn èdè tó ti bú wa lẹ́nu láti kékeré ló tó wà wọn ó ti ra fẹ́ǹsà kan nge aa ah, ó ti ra kíní kan nge tẹ́ bá rí ilé tó kọ́ àdéhùn wa ni ọmọ tó ń bí lójú wa wọ́n bí wọn náà lójú àwọn kan tí wọ́n náà dáa jù wọn lọ tó bẹ́tà jù wọn lọ so anabi ni ẹ máa wọ àwọn tó bá jù yín lọ mọ́ níbi orí ayé anabi ni ẹ máa wọ àwọn tẹ jù lọ anabi ni tẹ bá ń wo àwọn tí ń jù yín lọ wa dhalika ajdaru an tasdaru bi ni'matillah ẹ mọ yẹpẹrẹ dára orí tọ́nà ń ṣe fún yín mọ yẹpẹrẹ rẹ ẹ ní kàkún ẹ ṣe àìmórí sọlọ́run tó pé náà lọ́wọ́ bó sì fẹ́ ní kóhun ṣoore fún yàn kí wọ́n wá máa iye oore náà sòun náà ni pé ìwà ọmọ ìyá mi nú ẹ̀sìn ẹ jẹ́ ká máa wo orí ọlọ́run ọba o ká sì máa dúpẹ́ lórí rẹ̀ sọlẹ́ yìí nìkan tọ́lọ́run ọba ń fẹ́ lọ́dọ̀ wa ẹnu ọlọ́run máa dùn sí yẹn ni pé wọ́n yí a ní ìmọ̀lẹ́ abdu àǹtí pé ẹrú ẹrú mi gidi ni wọ́n yìí pé ẹrú mi bí mo ṣe fẹ́ kó orí náà lórí yìí so tó bá rí jẹ́ mẹ́jẹ̀ kí yẹn ó di stop rẹ̀ ìwé lágbájá ẹ̀rí wà tó ti wá ń rí owó nìsín ọwọ́ abẹ́rẹ́ pátípátí sẹ́wọ́n pẹ́lú mi wọ́n mọ̀ sọ pé ẹ ìfilẹ̀ kò ló ẹ àìrówó ń dààmú ẹ bọ́rọ̀ lómi ṣe rí lóòótọ́ o tó bá rí owó nìṣẹ́ yọ ìyá ìyàkuyà ni àìlówó náà ní tálíkà rẹ̀ ní jẹ́ kóra mọ́ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ so òun náà ni pé ẹjí ká mú tó ẹsìn ọlọ́wọ́n ọba so ká sì máa dúpẹ́ lórí àwọn oore tó bá ṣe fún wa kọ́lọ́wọ́n bá kó ṣe wá lẹ́nu tí yóò lè máa dúpẹ́ oore èyí tí ó hàn nínú orin àti èyí tí ó hàn nínú orí ọlọ́run ọba kọ́lọ́n kí o ṣe wá lẹ́nu tí o lè máa dúpẹ́ rẹ̀ kó má ṣe wá ní bùtùlù má ṣe wá ní ẹ̀já tìjà tí níwájú ọlọ́run ọba subhanaka allahumma wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹ̀dá kan tí èèyàn bá ń ṣe súnà tí àwọn òbí èèyàn wá gbà fún èèyàn tí àwọn ènìyàn sì ń fi bẹ̀ wọ́n tí wọ́n tó rẹ̀ gbà ẹ kí ni èèyàn lè ṣe. ọlọ́run bá kó tọ́ wa sí ọ̀nà ṣe rí ìṣe ẹ̀sìn ọlọ́run bá ní òdodo kò rọrùn lásìkò kan rí láláì ní rí àwọn ìpèníjà yẹn ni pé àwọn challenges oríṣiríṣi náà ni ó ṣẹlẹ̀ sẹlẹmi challenge tiẹ̀ yóò wá lọ́dọ̀ ọkọ rẹ̀ challenge tiẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ bàbá rẹ̀ àbí màmá rẹ̀ nínú tiwa ẹlòmí challenge tiẹ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ nínú tiwa kọ́lá challenge ẹlòmí ibi iṣẹ́ rẹ̀ ní ti wá fún ó lè wọ́n ní problem lé wọn hàn lé mọ̀ níbi iṣẹ́ so òun ni pé challenge yóò sá wà dé ó ṣe lè kọ́ ma àmọ́ n tí ọlọ́wọ́n bá ní di lọ́dọ̀ wa náà ni pé ká dúó déédéé ká dúó déédéé n tí yẹn bá ti mọ̀ lódodo èèyàn máa ń dúó tì ní tí mo bá tiẹ̀ lọ ọkàn mọ́ wá ṣe dáadáa sí àwọn òbí yẹn wọ́n mọ̀ ṣe dáadáa sí wọn tó ìbá ń sọ fún ọ pé òbí kan ní sọ fún ọmọ pé ọ gbọ́dọ̀ ṣe súnà ọ gbọ́dọ̀ lo ìjáàbù kọ́lá tó lọ́wọ́ bá fi ọwọ́ náà kó fi mí wọ̀ ọ̀rọ̀ ẹnu lódò lásán wọ́n bá jẹ́ òwe dàrẹ́kì àwọn yóò fi eré sí tó ṣe pé kọ́lá yóò sọ fún ọmọ yẹn pé kí lọ gbọ́ gbà tí ń sọ fún ọ ó ṣe gbọ́ ọba má gbọ́ ọba má gbọ́ sí mi lẹ́nu o so n tí ó ṣẹlẹ̀ ń jọ gbin alikiyama nìyẹn yawma yafirru al-mar'u min akhi ọmọ ènìyàn sa wa ummihi yóò sá fún ya rẹ̀ wa abihi yóò sá fún bàbá rẹ̀ wọ́n sá fún ọmọ ya gbogbo kálukọ́ sá fúnra wọn ni so èyàn dá wọn lóhùn àmọ́ tí ọkàn ṣe náà ni pé o ní ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kúrọ̀ ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀gbọ́dọ̀ sọ sí wọn kẹrù kí lè lẹ́ni kí wọ́n sẹ́sẹ̀ ọlọ́run ní ní ọ̀gbọ́dọ̀ wíwẹ̀ o tẹ́ bá sọ fún ọ sokoto rẹ̀ yìí lọ́lẹ̀ gé ìfẹ́ rí mo ti gbọ́ nínú pé lọ́lẹ̀ fa mo ti gbọ́ ebe o ti gbọ́ náà ni àbí ọmọ gbọ́ náà ni ọgbọ́ ó sì ń kó wájú wọn àti mo sọ wọn lánàá mo ti gbọ́ ó ti gbọ́ náà ni àbí so o ní bá wọn ṣe fanfa pé ṣe wọn dáhùn mi ní kankan kan ah owó lọ rí bẹ́ẹ̀ so kọ́lọ̀ kọ́mọ́ṣá sànú fún wa so lẹ́yìn náà yóò máa bẹ̀ lọ́hùn ètò jẹ́ àkọ́kọ́ nìyẹn ẹnìyẹn yóò mọ̀ bẹ ọlọ́wọ́n bá bí kò ṣe súnà yìí ní rọrùn fóun kò sẹ́nìkan tó ń bẹ̀rẹ̀ mo ìsọlẹ̀ kan tó rọrùn àmọ́ ńgbà tí yẹn bá ti dúró tó ti ṣetán láti ṣe Allah yóò padà rọrùn náà ni o a ní àwọn àpèjúwe lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi lóríṣiríṣi tó yẹ pé ìgbà tó di pé ìdúró pé a ah, ní tí mo fẹ́ ṣe mí náà nìyí táwọn ní ó sì rí i pé aburú kankan ti ń tọwọ́ rẹ̀ wá fáwọn ni bóyá ni pé dáadáa ní tó ń tọwọ́ rẹ̀ wá sí wọn ó padà fi ọlọ́run kalẹ̀ rẹ̀ ó fi ọlọ́run kalẹ̀ ó lè gbóná lọ́wọ́ bẹ̀rẹ̀ o a tó gbóná gidi gan tí è ṣe díẹ̀ tó gbóná sọ̀rọ̀mọ́pá tó bá ti ń bá tiẹ̀ lọ yóò padà tutù náà ni wọ́n padà tutù mo sọ̀rọ̀ yẹn rí níjọ́ kan yà yẹn ikú ọ̀rẹ́ mi kan ń bẹ ní Abidjan ó wá ní ọdún kan ní nǹkan bíi around two thousand ten n tó ṣẹlẹ̀ fún kò lè sọ sí mi ládùúgbò wa yìí kò lè sọ fún mi gbà wọn nígbà tó wà tó ń dé wa yìí ní lákòó ń béèrè àbàtà eléré ibú ọmọ ọmọ wa ó lè sí ọmọ tó ní gbogbo èèyàn ọmọ ọmọ ọmọ kúnlẹ̀ mọ́ eléré ibú ni kí ni wọ́n ọmọ jẹ́ òkèrè ibú rẹ̀ wọn náà ó lóun sọ̀rọ̀ àdákẹ́ ah, nínú bàjẹ́ kó ládùúgbò yìí jọ̀ọ́ ni ó wá padà wá ní 2014 ìgbà tó wá déhùn ìgbà wọn nílẹ̀ sọ wá ń rí fílìn tó ṣẹlẹ̀ ní 2010 sí wọ́n àìsàn ń sọ fún mi ó ní ah, àwọn nǹkan ti yàtọ̀ báyìí o ó ní the same bí tó ń sọ lè béèrè mi gangan ibẹ̀ náà ló wọ́n báyà wọn ni òun bá mọ́ o àmọ́ ibẹ̀ gangan lòun tó ti béèrè mi ní 2014 bóun ṣe béèrè báyà wọn ni ah àbàtà ìlú wa ah ah jòkóde jíkà lọ́bọ̀ wá àwọn èèyàn táwọn sí oníwọ̀n gbé kọ́mù ònù wa dùn wọn wẹ̀ áá ah, mi ti yàtọ̀ onímọ̀ sí yọ lókè wọn ah, òun náà ní bọ̀ bí ṣe ń bọ̀ ah, àwọn so kò rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ kò rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ kódà wọn tó bá jó ní kéwù wàláyì máa bá dáwà rẹ̀ nsó tó a pé ń ni wọ́n bá nsó máa retí pé àyàn ọ̀pọ̀ o ẹwọ bíi àwọn mẹ́ta alájòkú mẹ́ wọ́n mọ̀ fi wá sí ẹ̀yẹ́ àti mo bá ti wá lọ náà nù fatih olùmọ̀jídìí náà là ń kà wọ́n mọ̀ fi wá sí ẹ̀yẹ́ agbèlántà síwájú ẹ̀yìn lórí àwọn yìí fi wọn pé wọ́n fi wá sí ẹ̀yẹ́ àwọn sì mọ̀ bá ti wá lọ. so ń pàtí àbá ti mọ̀ nǹkan tí yẹn ń ṣe so kọ́ lọ́nkọ́ mọ́tà sànù fún wa so náà ni pé yẹn nídìí sùúrù tó pọ̀ wallahu aburú wo ní bẹ níbi níbẹ fún ẹni tí ń pe èèyàn ní kèfèrí àti pé àwọn olólè ló lẹ́tọ̀ọ́ àti pèèyàn ní kèfèrí. kéèyàn máa pe ẹni tí kò kí ń ṣe kèfèrí ní kèfèrí aburú ńláńlá ni torí ànábì sọ ìpẹ́ni tó bá ń pe ẹni tí kò kí ń ṣe kèfèrí ní kèfèrí ẹni yẹn ó ṣe kèfèrí kan yẹ ayé rẹ o yóò ṣe kèfèrí ani illa radda alayhi illam yakun sahibuhu kadhalik kúfùrù yóò padà sọ́dọ̀ ẹ̀ tí ẹnìyàn ọba rí bẹ́ẹ̀ àmọ́ takfir yẹni pé ìpìyàn kèfèrí ó pín sọ́nà méjì ìkan bẹ́ẹ̀ tán pè takfiru al general takfir bí kéwọn ni gbogbo ẹni tí wọ́n bá fi al-Qur'an ṣe yẹ̀yẹ́ kèfèrí ni sọ pé ndakọ̀pẹ́ nìkan so gbogbo ẹni tí wọ́n fi alukur'an ṣe yẹ̀yẹ́ kẹfìrí ni so àmọ́ ní ìsinmi wọn rẹ̀ nìkan ó wá ń fi kur'an ṣe yẹ̀yẹ́ so ibẹ̀ gẹ́gẹ́ la ń pè ní takfir al-mu'ayyan kéèyàn indicate ẹnìkan pé kẹfìrí ni ọ so yẹn làwọn ń ṣàlàyé pé ó ní àwọn dawabit àtàwọn shurut yẹn ni pé ẹnìyẹn ẹ wò pé sí ẹnìyí kìkì ṣaláìmọ̀ kan lẹ́yìn náà sí kí n ṣe pé bóyá ó ṣáàṣì sọ yìí bákan náà sí pé bóyá ó wà forced láti sọ̀rọ̀ òun bákan náà sí kí n ṣe pé bóyá ó gbàgbé so tí ó bá sírò nǹkan yẹn ń bẹ ìdájọ́ kúfúrú yẹn ó lè wá àwọn òwúwa ni ọ̀rọ̀ àwọn àfẹ́sẹ̀ wa kó sọ̀nà méjì wọ́n tó wá pé tẹ́ni yẹn ń ṣe ní tó ṣe pé kò sí pé àti ń wò pé ni wọ́n ní ẹni bọ̀dọ̀ náà ló lè pẹ̀lú ẹni yẹn ń kéfèrè Afa afá kan nínú ipe àti ọpamọ́ àti tó hàn kẹrin ẹni tó bá ń jẹ́ ẹni tí ì bá ṣe àfà kọ́ má dá sí o má dá sí ọ̀rọ̀ pé òun pè yàn ń kèfèrí so mo fẹ́ play ọ̀rọ̀ Sheikh Fawzan habibullahu wa so wọ́n bí wọ́n náà ni ní ọ̀rọ̀ yẹn so kí o gba náà ká fi lè. rí àǹfààní ọ̀rọ̀ yìí tí wọ́n bi sheikh ipe ẹni tí ó bá ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó pé ó sì tàmákàrà gbogbo àwọn òfin tó di tekfir náà lọ́mà ọmọ àmọ́ kò kí ń ṣe ọjọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn bí talibul ilm ipe sùúrù ẹnìyẹn ṣó lè kàfàrà àwọn èèyàn ṣó lè kàfàrà ẹnìkan bíi tààyìn sọ ẹ máa wò ó wúwa tá a bá gbọ́dọ̀ bá a rì kíní yà á rì gbọ́n bẹ́ẹ̀ nàlẹ́ الشيخ عثمان المبلي فضيلة الشيخ سؤالي هل يجوز لطالب العلم الذي تمنى مسألة التكفير أن يكفر شخص بعينه؟ اوكي وكلاش اوكي خزلة أقدام ومظلة أفهام سائل يسأل يقول فضيلة الشيخ سؤاله هل يجوز لطالب العلم الذي تمكن من مسائل التكفير أن يكفر شخصا بعينه دون الرجوع إلى العلماء اعتمادا على ما عنده من العلم في مسائل التكفير الله sẹ́ẹ̀tì gbọ́ báyìí ẹni tó bá gbọ́ ṣéèkì ni wọ́n bi wọ́n pé ṣé ọmọ akẹ́kọ̀ọ́ tó pé ọ̀rọ̀ tẹ̀kfíìrì ó yé ọgbọ́ yé ọmọ ogun ẹ̀ pé sólè máa kàfàrà mìíràn bàbá ní rárá ìpè yorùjá ilà al ọ̀dọ̀ àwọn àfáà ni a máa ń padà sí bẹ́ẹ̀ náà ni sheikh raslan náà táwọn náà wí nìyẹn mufti diyar mamlaka arabiya da saudiya táwọn náà wí nìyẹn so ọ̀gọ̀rọ̀ àwọn àfáà nǹkan tí wọ́n wí nìyẹn so òun náà ni pé èèyàn máa ń ṣọ́ra pàtàkì lóun tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ so wallahu a'lam. sọ́jọ́ asalaamu alaykum only what time did husband and wife can meet each other during the Ramadan. anabi sallallahu alayhi wa sallam abinu aya Qur'an gan O jẹ́ kó yé pé ní alẹ́ síwájú kí lẹ́yìn ìgbà tó bá ti sínú tán so títí tí obìnrin gbà tí alfajari ọba fi yọ so àǹfààní wà láti ní ìsúnmọ́ rẹ ni fún ọkọ àti ìyàwó so wallahu a'lam naam. wíwèé ní asalaamualeykum ustaz ọ̀rọ̀ tí ẹ sọ lánàá ó ń pẹ́ ìbéèrè yìí ti ó ti pẹ́ pọ̀ so wọ́n ní mo gbọ́ dáadáa ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àgbàlagbà ni ẹni sí ẹni náà ń bá rìn nítorí pé sìgá mímu rẹ̀ ó ní agbára ẹ jọ̀wọ́ kí ni mo lè ṣe sí i. àgbàlagbà tí ẹ bá ń bá rìn tí pé máa ń faná sẹ́nu gbogbo gbà ni so irú ẹni tí máa ń faná sẹ́nu <laughs> bí a sọ̀rọ̀ ẹ̀mí kan yóò ní kò rówó faná ilé àwọn máa ń rówó faná sí <laughs> sẹ́nu sẹ́ni tí bá ń faná sẹ́nu gbogbo gbà sórí ẹni yẹn ntọ́mọ yìí kele ṣe náà ni pé kọ́ wá ọgbọ́n tọ́mọ yìí kí n máa fi ń bá àgbàlagbà sọ̀rọ̀ kó fi sọ fún un so n tí àgbàlagbà ti dàgbà lélẹ́rí ó ṣòro ó gbà so tó bá ti sọ fún wọn tí o bá ti gbọ́ ọ̀pá tì ní so ẹnu tó wà mẹ́rin ni kékeré yẹn sọ tèèyàn náà ni sì lè mú yàn ní tipa so àbí yẹn bá tún rí nǹkan mi tó bá tún jẹ́ gẹ́gẹ́ bí ewu kiri yẹn yẹn lè gbé ah ẹ̀ tún gbọ́ ohun tí mo tún gbọ́ wọ́n ní lágbáyà báyìí pé kiri kan kan pé nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní àmọ́ wọ́n ní wọ́n máa mú sìgá púpọ̀ jù so ara lè mọ fún pé ọmọ yìí náà ń sọ fún mi pé kébí náà máa mu sìgá yìí gbúrò àwọn ọ̀nà báyìí so wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta